ẹ̀yin ènìyàn wa ọ̀gá àwọn EFCC ti tú wọn láṣìírí o ó ti tú àṣírí wọn <laughs> ọ̀gá àwọn EFCC ni o ó ti tú àṣírí àwọn religious leader àwọn traditional rulers ní inú ìlú gbogbo àwọn tí wọ́n ń wíwà ìbàjẹ́ àwọn tí wọ́n ń jẹ àwọn alájẹbánu àwọn tí wọ́n ń ṣòwò ìlú kúmọkùmọ <laughs> ọ̀gá àwọn EFCC ó ti tú wọn láṣìírí wọ́n àǹfààní ẹ̀yìn tẹ́ ẹ bá mọ̀ wọ́n ṣe rárákùnrin tẹ́ ẹ ń wò yẹn àwọn ni ọ̀gá àwọn EFCC olú olúkóyèdè <laughs> wọ́n ní thirty bílíọ̀nù kan ìgbà tí wọ́n máa tírèsì thirty bílíọ̀nù yìí <laughs> ni wọ́n bá rí wípé ọwọ́ àwọn religious leader hmm, àwọn ni wọ́n bá ń bẹ̀ nínú thirty bílíọ̀nù yìí wọ́n wá rí wípé seven billion ni àwọn tí ẹ̀kọ́ kọ́ rí táwọn rí pé seven billion ni o wọ́n tírèsì ẹ̀ ìgbà tí wọ́n máa tírèsì ẹ̀ tán wọ́n lọ tírèsì ẹ̀ kan ọwọ́ àwọn agbésùmọ̀mí àwọn ajínigbé <laughs> àwọn bandits àwọn kidnappers wọ́n ti tẹ̀síwájú wọ́n wá rí wípé seven billion yìí o báwo ló ṣe dé ọwọ́ àwọn agbésùmọ̀mí ni wọ́n wá rí wípé láti ọ̀dọ̀ àwọn religious leader kan àwọn religious leader kan wọ́n ní àwọn ní ọwọ́ wọn owó owó yìí gbàdọ̀wọ́ àwọn agbésùmọ̀mí ẹ̀yin náà ẹ wò mí ni ó jọ yín lójú nǹkan tó máa ṣẹlẹ̀ nínú ìlú nìyẹn báyìí o ẹ wo arákùnrin tẹ̀ ń wò yìí wọ́n máa sọ̀rọ̀ a máa fi ohùn sí kẹ́ ẹ gbọ́ ohùn lẹ́nu wọn bí wọ́n ṣe dígbó nínú ìlú yìí sẹ́ ìwà ìbàjẹ́ báwo ni wọ́n ṣe fẹ́ fight against corruption ní ìgbà tó bá jẹ́ wípé àwọn religious leader kọ̀ọ̀kan àwọn ni wọ́n ti bá ní ìdí wípé kí wọ́n máa gbé owó fún àwọn agbésùnmọ̀mí ẹ má gbàgbé o wípé ní ìgbà tí búùpù wà ń bẹ̀ ẹ wọ la mọ pàtàmí hmm, iṣẹ́ wọn nìyẹn o thirty billion tí wọ́n sì ń sọ̀rọ̀ ẹ̀ yìí ìgbà tí búùpù ni o ìdí tá a fi ń sọ lọ́jọ́ kìíní àná nìyẹn wípé kí bàbá Bọ́lá Ahmed Tinubu kí wọ́n jẹ́ ká pa ọwọ́ pọ̀ ká jọ gba orílẹ̀-èdè Yorùbá wípé orí àléfà yẹn <laughs> àwọn búbù wọ́n ti bàjẹ́ wọ́n ti bàjẹ́ wọ́n ti ṣe ṣàkàṣàkà wọ́n ti ba gbogbo nǹkan jẹ́ gbèsè ti pọ̀ ńlẹ̀ ẹ wo ẹyẹ ènìyàn wa ní orí ìkànnì yìí a ò fẹ́ kí a máa gbà wá lákòókò tó pọ̀ jù ẹ jẹ́ kí a kọ́kọ́ fi ohùn sí kẹ́ ẹ bá wa gbọ́ nǹkan tí ọ̀gá àwọn EFCC tí wọ́n sọ lẹ́yìn ìgbà yẹn ẹ máa wá gbọ́ níbi tí bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ Ọ̀jájá hmm, Ọ̀jájá Adéyẹyẹ Ògúnnúsì níbi tí wọ́n ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ corruption hmm, ẹ̀yẹ́ ènìyàn wa ẹ máa gbọ́ nǹkan tí wọ́n sọ ẹ wo Elédùmarè aṣàánú fún wa bàbá wa Olú ọ̀gá àwọn EFCC ẹ bá wa gbóhùn sókè ẹ bá wa ṣàlàyé bí ọ̀rọ̀ thirty bílíọ̀nù thirty bílíọ̀nù for the mercantile o ẹ bá wa ṣàlàyé fáwọn èèyàn wa tí wọ́n ò wà nílé. The Commission, Mr. O Ola Olukoyede, today says the anti-graft agency has uncovered how religious sect in Nigeria is laundering money for terrorists. This was as he also revealed that another religious body was found to be protecting a money launderer after some unsuspect or uh, suspected to have been laundered was traced to the organization's bank account was speaking during a public engagement on youth, religion, and the fight against corruption, of which the chairman of China's television media group, Dr. John Mama, was a keynote speaker and there was a launch of the Fraud Risk Assessment Project for ministries, departments, and agencies. Let me allow you to listen to the ESCC chief. Our experience in fighting corruption that have to do that involve religious leaders and uh, even traditional rulers is not to write home about. As I'm standing before you, there is a matter we are handling. A pyramid, pyramid scheme of over that involving over 30 billion naira fleeced from Nigerians. Along the lines, some people died, some victims, you know, collapsed and all of that. We were able to trace about seven, over seven billion to a particular religious body. And so what did I do? I said, look, write a letter to the leader of that religious sect. We did. And the next thing we saw was uh, a restraining order. The money traced to that religious organization to, to, to their leaders. Because in the making of that, stopping us from inviting them, stopping us from recovering the money. Meanwhile, people have died along the line. Money trades directly to your body. And that's what we are battling. Of course, we have we have appealed. And now this is this decision, decision that is facing us. Religious leaders. Be the day. tí ọ̀gá àwọn EFCC tí wọ́n ṣàlàyé bẹ́ẹ̀ yẹn ìyẹn ni bàbá wa Olú Olúkóyèdé <laughs> ọ̀rọ̀ náà kan àwọn traditional rulers o ṣe bẹ́ẹ̀ gbọ́ lẹ́nu wọn nísìnyí ẹ wá jẹ́ ká farabalẹ̀ bàbá wa lẹ̀ ń wò yẹn àṣebàforí adé o bàbá wa ọ̀jájá ọ̀ní òfìfẹ́ àwọn lẹ̀ ń wò yẹn nígbà táwọn náà máa sọ̀rọ̀ lórí corruption hmm, ṣíṣe owó ìlú kúmọkùmọ àwọn ìwà ìbàjẹ́ eléyìí tó wà nínú ìlú báwo la ṣe fẹ́ fáìtì against corruption nínú ìlú yìí ẹ jẹ́ kí a farabalẹ̀ kí a gbọ́ èsì eléyìí tí bàbá wa ọ̀ní ọ̀fìfẹ́ tí wọ́n fún wọn ẹ bá wa farabalẹ̀ o I was not the only one who spoke. There are several speakers, and religious uh, um, uh, traditional rulers were also uh, in the picture. And they were speaking about how corruption has eaten deep into the fiber of our nation. Take a listen to uh, uh, some of them. There is problem in Nigeria. Maybe the day those youths that we are actually lavishing wealth and trying to oppress them because yes they do cybercrime we have a lot of university vice chancellors here in fact those students are richer than lecturers now those students they drive better cars than lecturers and those lecturers that are earning so much stipends stipends they will be looking at them that how are they doing it one way or the other they will fall into corruption so corruption is everywhere kábíyèsí o àṣebà forí adé o arọ́bàfin lọba ń pa ọ́ um hmm. ẹ̀yin ènìyàn wa ẹ ti bá wa gbọ́ nǹkan tí bàbá wa ọ̀ọ̀ni of Ifẹ̀ tí wọ́n sọ um lórí corruption àwọn sọ wípé àwọn ọ̀dọ́ àwọn ọmọ iléèwé níléèwé gíga wọ́n ní wọ́n ń lo ọkọ̀ bọ̀gìnìbọ̀gìnì eléyìí tí lẹ́kṣọ́rà ò lè lò hmm. ẹ̀yin ènìyàn wa ẹ jọ̀ọ́ ṣé bẹ́ẹ̀ ló ṣe rí ṣé ibi tí ọ̀rọ̀ corruption inú ìlú ti bẹ̀rẹ̀ nìyẹn ṣé lórí àwọn ọ̀dọ́ ló ti bẹ̀rẹ̀ tó lórí àwọn ọmọ tó wà níléèwé ni corruption ti bẹ̀rẹ̀ ẹ jọ̀ọ́ bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ corruption látọ̀dọ̀ àwọn adarí wa òun ni ọ̀rọ̀ eléyìí tí Olúkóyèdé tí wọ́n ń ṣàlàyé ìyẹn ni ọ̀gá àwọn EFCC nítorí wípé àwọn tí wọ́n jẹ́ adarí wa traditional rulers o àwọn religious rulers o ẹ̀wọ̀n lẹ gbọ́ nǹkan tí ọ̀gá àwọn EFCC ṣàlàyé yẹn wípé ńgbà tí wọ́n máa trace owó tí wọ́n máa trace owó kàn wọ́n lọ́dọ̀ wípé ọwọ́ wọn ni wọ́n ti wá rí wípé àwọn ni wọ́n ti ń ṣe <laughs> àwọn ni wọ́n ti ń kó owó fún àwọn agbésùmọ̀mí pàtàmì ńkọ́ ṣèbó wà lára àwọn tó bá búbù ṣe ìjọba gbogbo àwọn wọ̀nyí gúnmí ńkọ́ religion leaders kankan náà lòun náà àwọn tí wọ́n jẹ́ ti ẹlẹ́sìn kìrìsìtẹ́nì religious leader kọ́kọ́ náà ni wọ́n ẹ gbọ́ nǹkan tí Olú Olúkóyèdé sọ ó ní nígbà táwọn fẹ́ wá pè wọ́n fún kí wọ́n ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú wọn wọ́n ní àwọn kọ̀ọ̀kan wà tí wọ́n ń dí ọwọ́ iṣẹ́ àwọn dúró àwọn wo wá ni ṣùgbọ́n pé wọn ò tí ì dárúkọ ó kù níbọn ró o a sì máa mú ètò yẹn wá fún wa nítorí pé a mọ̀ wípé wọ́n ní nǹkan tí wọ́n sọ wọ́n ní àwọn kọ̀ọ̀kan sì wà tí wọ́n ń dí àwọn lọ́wọ́ iṣẹ́ ìdúró ẹ má sì gbàgbé wípé arákùnrin ti sọ̀rọ̀ tá a ti mú wá fún wa nígbà kan wípé ní ọjọ́ táwọn bá ti mú ẹnìkan tọ́rí pé ẹnì yìí o nǹkan ìbàjẹ́ ló wù ó tí EFCC fi mú wọn o wọn láti gbà yẹn ni àtọ̀rẹ́ àti bàbá àti ìyá gbogbo àwọn tí wọ́n wà ní sọ̀rọ̀ nìyẹn wọ́n ti mú àwọn lọ́tàá nìyẹn àwa sọ wípé a fẹ́ dógun tiwa ìbàjẹ́ ṣíṣe owó ìlú kùmọkùmọ. Wọ́n wá ní wọ́n fẹ́ gbógun ti ìwà jẹgúdújẹrá nínú ìlú. Ní ìgbà tí ẹ bá mọ̀ wípé ẹni báyìí o wọ́n ká nǹkan tó dà mọ́ lọ́wọ́ o, irú eléyìí tó gbogbo wa ká fi pẹ́nu pọ̀, kẹ́ fọwọ́pọ̀, kẹ́ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ẹni àwọn tí wọ́n wà nídìí ọ̀rọ̀ yẹn kí wọ́n lè rí iṣẹ́ yẹn ṣe ní àṣeyege. Ṣèbí ẹ gbọ́ nǹkan tí olórí àwọn EFCC wá sọ? Wípé wọ́n, ń dí ọwọ́ iṣẹ́ àwọn dúró nígbà tó yẹ pé ìgbà tí a jí ọ̀rọ̀ yẹn máa wá sí ó lọ sí mọ́ àwọn religious leader lórí thirty billion wọ́n wá trace seven billion nínú ẹ̀ seven billion yẹn wọ́n wá rí wípé <laughs> ọwọ́ àwọn agbésùmọ̀mí àwọn wo ló sì san fún wọn àwọn religious leaders ṣe bẹ́ẹ̀ ti rí bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n nígbà tí bàbá wa fẹ́ wá sọ̀rọ̀ báyìí àwọn bẹ̀ lórí àwọn ọ̀dọ́ wọ́n ní cyber crime wọ́n ní cyber crime òun ni ẹ gbọ́ táwọn náà sọ there is problem in Nigeria everywhere ni corruption wà nínú ìlú wọ́n ní there is problem in Nigeria everywhere ni corruption wà nínú ìlú. síbẹ̀ ti rí bẹ́ẹ̀ yẹn ìdí tá a fi ń sọ fún wa nìyẹn gbogbo wọn pátá kí wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú orílẹ̀-èdè Yorùbá ká gbára wa ìdí tá a fi dúró nígbà yẹn nìwé yìí pé bàbá Bọ́lá Ahmed Tinubu àga tí wọ́n lọ ń jòkó sí yẹn ò ní pírọ́blẹ́mù sẹ́ wọ́n ti jẹ́rùn gbèsè ti wà lẹ̀ ẹ rí wípé wọn ò lè ṣe kí wọ́n má wọ́ ìdí àwọn kọ̀ọ̀kan síta wọ́n ṣe owó bákan wọ́n ṣe owó bákan owó wọ̀nyẹn tó bá wá gbà kí lẹ́rí tí wọ́n fi ń ṣe kí lẹ́rí tí wọ́n fi ń ṣe. síbẹ̀síbẹ̀ pẹ̀lú gbogbo owó tí wọ́n ń gbé fáwọn agbésùmọ̀mí ṣé ìyẹn wá dá wípé kí ètò ààbò wà nínú ìlú ṣó wá dá dúró ìdí nìyẹn tí Gumi fi sọ nígbà yẹn wípé kí bàbá o kí wọ́n jókòó round table pẹ̀lú olórí àwọn agbésùmọ̀mí kí wọ́n kí wọ́n jọ negotiate ibẹ̀ lọ̀rọ̀ yẹn ti wọ́ wá ẹ wá wo gbogbo àwọn owó ilé tí EFCC ṣàlàyé yìí wípé wọ́n fẹ́ wọ́ síta yìí ìyẹn túmọ̀ sí wípé ibi tí owó wọ̀nyẹn ń gbà lọ nìyẹn gbogbo àwọn nǹkan àlùmọ́ọ́nì eléyìí tá a ní nínú ìlú tí wọ́n ń ta epo rọ̀bì kùsà gbogbo kùsà ilé táwọn traditional rulers wa tí wọ́n wà náà ẹ̀ níbo lowó ẹ̀ wà ṣùgbọ́n gbà tí wọ́n máa sọ̀rọ̀ báyìí wọ́n ní àwọn <laughs> ọmọ iléèwé yunifásitì wọ́n ní àwọn lecturer àgọ́ wà níbi tí wọ́n lè máa jẹ́rìí sí wípé àwọn ọkọ̀ tí àwọn ọmọ iléèwé ń gùn wọ́n ní <laughs> wọn ò lè bá ní ìdí lecturer ìyẹn ni wá ni pé àwọn lecturer wọ̀nyẹn àwọn náà abẹ́rẹ́ sí wọn máa wá corrupt àwọn náà máa wá ọ̀nà oríṣiríṣi ọ̀nà tí wọ́n á gbà ra ọkọ̀ ńlá tá fi ju tọmọ ilé ìwé lọ. Nǹkan tí bàbá wa sọ tán nísìnyí nìyẹn. Ṣé ibi tọ̀rọ̀ ti wọ́ wá nìyẹn? Wọ́n ní amúkùn ẹrù rẹ̀ wọ́sẹ̀, ó ní òkèlè ń wo ẹ̀ wo ìsàlẹ̀. Ṣé lórí àwọn ọ̀dọ́ tí wọ́n wà nílé ni corruption ti bẹ̀rẹ̀? Àbí lórí àwọn àgbààgbà wa? Àwọn olóṣèlú wa? Àwọn tí wọ́n wa gbogbo nǹkan àlùmọ́nì tí wọ́n ń tà á? gbogbo àwọn góòdì gbogbo ẹ̀ tí wọ́n ń wà kò ṣàkọ́ni wọ́n wà ní ìlú Ìbàdàn tó fi ṣekú pa àwọn èèyàn tí wọ́n ba gbogbo dúkìá jẹ́ tí bá tí bá pé ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ǹjẹ́ wọ́n á mọ̀ wípé wọ́n wa kùsà nírú ibẹ̀ yẹn wọ́n bá wá wà tán tí wọ́n tà á kí lẹ́ni tí wọ́n fowó ẹ̀ ṣe ṣé ọ̀nà ni wọ́n fi ṣe ni àbí omi àbí ilé ìwòsàn lẹ́ni tí wọ́n fi dá kalẹ̀ kí ni wọ́n fowó ẹ̀ ń ṣe. òun la fi ń sọ fún wa wípé a ní àwa ìran Yorùbá sẹ́ẹ̀ Nàìjíríà <laughs> wọ́n ti jẹ ẹran, wọ́n ti jẹ tán pátápátá, kò sí nǹkan kan bẹ̀ mọ́. Kò sí nǹkan kan bẹ̀ mọ́, wọ́n ti gbọ̀wọ́ ẹ̀ báyìí pátápátá ni. Ẹ rí i pé everyday báyìí ni wọ́n wá ní wọ́n fẹ́ fight against corruption. Oko, ẹ bá ọ̀nà ṣe ń fún àwọn èèyàn ní oko tó dí, igbó tó dí ṣán báyìí. Igbó tó dí ni wọ́n ń fún àwọn EFCC ṣán àbẹ́ ẹ̀gbọ́n kan tí olórí àwọn EFCC sọ nísìnyí wọ́n fún wọn ní igbó tó dín ṣọ́ni torí pé tó bá máa wọ́ wọn jáde náà àwọn tí wọ́n jẹ́ adarí náà ni wọ́n máa bá nídìí ẹ̀ ṣé mẹ̀kúrù ni wọ́n bá nídìí corruption ni torí pé bàbá wa tí wọ́n sọ̀tàn ní bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ wọ́n kàn mọ́mọ́ sọ yẹn ni torí pé kì í ṣe àwọn ọmọ iléèwé kì í ṣe cyber crime eléyìí tí wọ́n ń ṣe yẹn ni corruption Nàìjíríà ti bẹ̀rẹ̀ kì í ṣe bẹ̀ ni corruption Nàìjíríà ti bẹ̀rẹ̀ láti òkè wá ni àtòkè wá ẹ̀ ló ti bàjẹ́ nítorí pé àwọn owó eléyìí táwọn ń kó jẹ táwọn adarí ń kó jẹ eléyìí tí wọ́n sọ wípé wọ́n fi ń negotiate pẹ̀lú àwọn agbésùmọ̀mí owó tó yẹ kó fi ṣe nǹkan sínú ìlú àwọn ọmọ ilé ìwé tí ẹ fi gbogbo àwọn owó kùsà eléyìí tí wọ́n wà tí wọ́n fi ń yàn lójú tẹ́ ẹ fi ń ra Lamborghini tẹ́ ẹ fi ń ra Rolls Royce tẹ́ ẹ ń gbé sídìí àwòkọ́ṣe yín òun làwọn ọmọ iléèwé wọ̀nyí ń wò àwọn ọmọ iléèwé tẹni sọ pé wọ́n ń ra mọ́tò bọ̀gìnì tó ju ti lẹ́ṣọ́rà lọ yẹn nígbà tó di di àwọn traditional rulers tí wọ́n á lọ patí tí wọ́n á fi owó ṣe ṣéènì sí ọrùn yàn àbí ẹ̀ tí ì rí ènìyàn wa kò nílò ká dárúkọ wọn tí wọ́n wá fi owó tí wọ́n fi ṣe ṣéènì sọ́rùn olórin wọn ò lo ìlẹ̀kẹ̀ wọn tẹ̀ wá wọn tẹ̀ wá aṣọ pọ́n ń lo ìlẹ̀kẹ̀ mọ́ báyìí wọ́n bá ti gbé ṣéènì sọ́rùn ṣéènì tó wà lọ́rùn àwọn ọba aládé mi ó máa gùn báyìí á máa wọ́lẹ̀ ni wọ́n á fi wá wọ́n tẹ̀ fi ṣe competition ní báyìí èmi ni mo èmi ni ṣéènì mi gùn jù èmi ni góòdù ọrùn mi gùn jù òun ni wọ́n fi ń ṣe báyìí ẹ wá wo tàwọn ẹlẹ́sìn náà nígbà tó bá máa wọ́ ìdí àwọn ẹlẹ́sìn jáde báyìí wọ́n ṣe ẹmọ yẹn bọ̀ lápò ni o torí pé olú olúkóyèdè gbogbo wọn pátá báyìí lónìí ò máa wọ́ síta àwọn tí ajé ọ̀rọ̀ yìí bá símọ́ lórí thirty billion eléyìí tí wọ́n ń trace lọ tí wọ́n ti trace seven billion nínú ẹ̀ yìí tó jẹ́ pé látọ̀dọ̀ àwọn religious leader ni gbogbo ọ̀rọ̀ náà máa wọ́ọ̀dì wọn síta. torí wípé ní ìgbà tẹ́ bá sọ wípé nǹkan jẹ́ ẹ̀sìn tó yẹ pé ọwọ́ yìí ni wọ́n ti wá bá corruption kí ni ìwàásù tẹ́ wá ń ṣe fáwọn ènìyàn o ìyẹn túmọ̀ sí wípé ẹ̀ ń sàkámà ń jẹ àwọn èèyàn ni ẹ̀ ń tọ́ àwọn èèyàn jẹ ni. ìdí nìyẹn ẹ rí gbogbo àwọn ilé ìjọsìn àbí gbogbo àwọn ẹlẹ́sìn ọ̀dọ̀ wọn á kún bám ẹ wá wọ ibẹ̀ ibẹ̀ lẹ́ẹ̀ ti rí akúṣẹ́jù wọn ò ní lè sọ wípé owó ni o kí wọ́n empower àwọn ènìyàn kí wọ́n ṣe empowerment nínú ilé ìjọsìn wọn o kán ran àwọn ènìyàn lọ́wọ́ ṣùgbọ́n wọ́n máa máa gun private jet private jet bo ni wọ́n ti rí owó yẹn àwọn ni wọ́n pàdé àpò pọ̀ mọ́ àwọn olóṣèlú mọ́ àwọn adarí inú ìlú yẹn tí wọ́n ń ṣe owó ìlú kùmọ̀kùmọ̀ tí wọ́n ń ṣe owó ìlú kùmọ̀kùmọ̀ òun la fi ń sọ fún wa gbogbo àgbààgbà ilẹ̀ yorùbá ẹ̀yin lọ́ba lọ́ba wa àtẹ̀yin tí wọ́n sọ̀rọ̀ àtẹ̀yin tẹ́ ráyè jáde sọ̀rọ̀ ẹ jẹ́ ká ronú ara wa wípé níbi tí ọ̀rọ̀ dé dúró yìí orílẹ̀-èdè yorùbá òun náà nìkan lọ́nà àbáyọ o sí gbogbo wàhálà tó wà ńlẹ̀ yìí o torí wípé igbó dídí tẹ́ fún àwọn efcc ṣán tí wọ́n wá ń sọ wípé àwọn kan ń dí wọn lọ́wọ́ iṣẹ́ dúró yìí àwọn wo ló wá ń dí wọn lọ́wọ́ iṣẹ́ dúró ìyẹn jẹ́ pé àwọn tí <laughs> kẹ́lẹ́dìmọ̀ rẹ̀ ṣàánú fún wa ẹ wá ní wọ́n fẹ́ fight against corruption báwo ni wọ́n ṣe fẹ́ wá ṣe é wọ́n ti jẹ́ pé àwọn ọ̀tọ̀kùrú ìlú àwọn tó yẹ pé àwọn ló yẹ kán jẹ́ àwòkọ́ṣe láàrin ìlú fún àwọn ènìyàn àwọn ni wọ́n wá lọ ń bá nídìí ẹ̀ ìjọba bóbù ó tẹ̀ ti ba gbogbo ẹ̀ jẹ́ pátápátá ìdí tá a fi ń ta bàbá wa Bọ́lá Ahmed Tinubu ló lobó lọ́jọ́ kìíní àná nìyẹn wípé àga tí wọ́n lọ ń jòkó sí yẹn wọ́n ti jẹ́rùn o ó ti tán pátá ń ta mí pàtá mí àwọn tí wọ́n ń ṣe agbátẹrù agbésùmọ̀mí àwọn gúnmí gbogbo owó ìlú wọ́n ti fi wọ́n ti <laughs> wọ́n ti fi dúnàádúrà ẹ̀mí àwọn èèyàn lọ́wọ́ àwọn agbésùmọ̀mí ẹ fi mọ̀ wípé tẹ́ ẹ bá máa rántí àwọn ètò tá a ti ṣe sẹ́yìn tá a sọ fún wa wípé arábìnrin kan sọ̀rọ̀ tó jẹ́ ọmọ Kánò tá a mú wá lọ́jọ́ kìíní àná àwọn ìyá wa kan tẹ̀ ẹ sọ nígbà yẹn wípé à ó yẹ ká tẹ̀ ẹ bo ojú arábìnrin yẹn wípé bóyá wọn máa wá wa òun ló jáde tó ṣe interview tó sọ bọ́ọ̀rọ̀ ṣe rí òun ló jáde ó sọ ọ̀rọ̀ wípé nínú ìlú yìí ó ní banditry ìyẹn ni àwọn ajínigbé wọ̀nyí ó ní billionaire àwọn billionaires kan tí wọ́n jẹ́ wípé àwọn ni wọ́n wà nídìí ẹ̀ ó ní wọ́n ti sọ di industry banditry billionaires industry ni tó jẹ́ wípé àwọn ló wà nídìí ẹ̀ tí wọ́n ń sponsor ẹ̀ owó ni wọ́n sì fi ń sponsor ẹ̀ owó inú ìlú owó nàìjíríà eléètò ẹ̀ kí wọ́n fi ṣe nǹkan sínú ìlú òun ni wọ́n fi ń sponsor àwọn agbésùmọ̀mí tí wọ́n fi wá pa wá mọ́lé lásán káwa ìran yorùbá ká jí lójú oorun wa Elédùmarè á ràn wá a ò ní dààmú ẹ̀yin ènìyàn wa ẹ ṣé gan ni o fún àwọn subscribers wa ẹ̀yin tí ẹ ń wo fọ́nrán wa tẹ̀ tí bá wa subscribe ẹ bá wa gbọ́wọ́ lé ẹ bá wa tẹ̀ ẹ́ ẹ má gbàgbé láti bá wa pín ètò yìí ẹ̀yin náà a fi àyè lẹ̀ ẹ bá wa fi èròǹgbà yín sí abẹ́ fọ́nrán yìí tó ń pa ní gbogbo apáta náà làjọ ń ṣètò ẹ̀yin náà ẹ bá wa mú àwọn ọ̀rọ̀ titi yín jẹ́ ká ọ̀dà comment section Elédùmarè á ràn wá lọ́wọ́ ẹ bá wa pín ètò wa Odùduwà á gbè wá o òun la fi máa sọ fún wa àwa ìran Yorùbá wípé ojú ọ̀nà la wà the right track ojú ọ̀nà gangan right way òun ni orílẹ̀-èdè Yorùbá torí wípé òun nìkan lọ̀nà àbáyọ Odùduwà á gbè wá o láṣẹ Èdùmàrè.